kábíyèsí elédùmarè ọba akọ́dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó lágbára lérí ohun gbogbo <laughs> àní bí mo dúró bí mo wúre o èrè mi kọjá igba o bí mo bẹ̀rẹ̀ bí mo wúre o èrè mi kọjá igba o nítorí pé àdẹ́gbọ́dẹ́fà ò lórúkọ ta ìpẹ̀yìn ayé o ọ̀ṣàlàṣọ́lò lórúkọ ta ìpẹ̀yìn ìyá mi ò ṣòro ga o ó dí àfọ̀ ọ̀run mi là lọ́jọ́ tó ń tì kọ́lé ọ̀run bọ̀ wá sáyé wọ́n ní kó o fo ewúro rúbọ̀ o. Eh, wọ́n ní kó fàtàrẹ rúbọ eh, nítorí pátárẹ kì í di tiẹ̀ láàbọ̀ o eh, hmm. wọ́n ní kó forógbó kó fi rúbọ nítorí pé orógbó ló ní igbó nílẹ̀ tí mo wà yìí ìwọ́n ní kó fòbí kó fi rúbọ o nítorí póbì níbi kú dànù ó orí ló dá wa sígbà wá ṣẹ̀ta wà yìí èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ò èrè ní tiwa èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà èrè ní tiwa ojú tí ẹ fi ń wòwò ojú náà ní fọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àkáwọ́ lórí fẹsẹ̀ ìjẹ́lẹ̀ òsì ní jẹ́ ti lágbára lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ ṣe ń láìkẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ààrẹ tó jẹ́ pé lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ ti jókòó dìyà wa alájà kúndà àti omi aládùnké adúgbẹ́ gbọ́ tuntun ìyá gbogbo fún gbogbo àgbáyé ìyá tá a bí nípasẹ̀ omi ìyá tó jẹ́ pé omi ló fi ń ṣèwòsàn tó jẹ́ pé kò sí agbára lálàáfáà kankan kò oníṣẹ̀ṣe kankan kò wòlíì kankan tó ká omi àyẹ̀wò ní ìkákò lè sọ pé lónìí àáfàá kan ò sì lè ṣọ̀dá ohun tí elédùnmarè fi ṣẹ̀dá omi wọn làá fi ń dúbà fẹlẹ́dùnmarè o ọba tó lo ìyá wa alájà Kudirat omi alájò nípasẹ̀ omi tó jẹ́ pé bí èèyàn bá wo alájà Kudirat omi alájò pé báwo nìyá ṣe ń dádè báwo nìyá ṣe ń túdè kò yẹ nìkankan bí kì í ṣe lẹ́dùnmarè tó ṣẹ̀dá àyà sókè ìpẹ̀ alájà Kudirat Omi aládùn ìyá gbogbo fún gbogbo àgbáyé atúndé lónìí gẹ́gẹ́ bí ìṣe wa ìyá olójú àánú tí ń yọmọ kò nínú ọ̀fìn ayé alájà Kudirat Omi aládùn ẹ bá mi kí gbogbo àgbáyé ẹ wàá fomi yẹn ẹ fi wúre fún gbogbo ènìyàn. ìbà olódùmarè ọba tẹ́lẹ̀ rẹ kárí ayé mo ṣèbà olódùmarè ọba mi àjíkì ọba mi àjíkì ọba lọ́jọ́ gbogbo ọba tó ní ká máa bẹ láti jẹ ìjọ ó tún wu àánú rẹ̀ ó tún dá wa sí ó tún kà wá máwọn tí ó wà bí lẹni mo ṣe kábíyèsí olódùmarè ẹ ọba mi tó ṣe pé òun ni mo fi ẹ̀yìn tì ọba tí mo fi ṣe àpáta tí mo gbẹ́sẹ̀ lé ọba tí mo fi ṣètìlẹ̀ mi ọba tí mo fi ṣáájú tí mo fi kẹ́yìn mi ọba mi tí ò sẹ́ni tó jọ ọba mi tí ò lórogún ọba mi tí ò lọ́bàkan ọba mi tí ò láfiwé kankan láyé mo ṣe kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè kí gbogbo lọ́ba lọ́ba àgbáyé mo fi tolódùmarè kí gbogbo ẹ̀yin alágbára ayé gbogbo ẹ̀yin táṣẹ ọjọ́ òní wà lẹ́nu yín gbogbo ẹ̀yin tolódùmarè gbà fún mo kí gbogbo àwọn àfáà tọ́lọ́run gbà fún mo kí ẹ̀yin wòlíì tọ́lọ́run gbà fún mo kí gbogbo yín pátápátá mo wá ṣèbẹ̀ ẹ̀yin ọkùnrin mo ṣèbẹ̀ ẹ̀yin obìnrin mo ṣèbẹ̀ ẹ̀yin ọmọdé mo ṣèbẹ̀ ẹ̀yin àgbàlagbà mo ṣèbẹ̀ ẹ̀yin àgbàlagbà abewú mo ṣègbẹ̀yìn ọmọdé jòjòló tẹ̀ ń bọ̀ wá sílé ayé tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wọ ayé báyìí tẹ̀ ń sọ pé ẹ ti wọ ayé o mo ṣèbá gbogbo yín wọ́n ní tẹ́kọ̀ ló bá ti júbà ilẹ̀ ilẹ̀ alanu fún wa wá júbà gbogbo yín pátápátá lónìí òní ẹ jẹ́ kó dáa fún wa o àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè ẹ ojúmọ́ òní mọ́ lónìí tójúmọ́ bá ti mọ́ lẹ́nìí yóò kárí gbogbo ayé hmm. omi làbùwé omi làbùmẹ́nìkan kì í bómi sọ̀tá omi ọ̀nà la fi ń ṣèwòsàn fún gbogbo ẹ̀yin ọmọ aráyé ẹ̀tútù báyìí láàfọ wálé olúwẹ̀rí tútù báyìí láàárọ̀ kí tútù báyìí láàárọ̀ bàbá ilé olúwẹ̀rí kan kì í gbóná o ilé yóò ní gbóná mọ́ yín gbẹ̀dẹ̀ yóò ní gbóná mọ́ yín ìkùnyìn ake bí eku ẹ̀yìn ake bí ẹyẹ ọ̀rẹ́ ìyá fọ̀n bí ènìyàn gbogbo èyí tẹ́ ti ń gbọ́ mi lẹ́ni tẹ́ ń wò mí ẹ̀ ń jí lónìí òní ọjọ́ ajé ajé òkúkúlù àfilé yín ṣe gbùgbé àfọ̀dẹ̀dẹ̀ yín ṣe gbùgbé ẹ̀ lájé lọ́wọ́ ẹ̀ níní lọ́rùn ẹ̀ lẹ́ni tó bá lájé lọ́rùn ló jẹ gbèsè ẹ ní báwọn jẹ gbèsè o àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àmọ ìwà tún wọn ní gbé ká yín mọlé àṣẹ Èdùmàrè gbogbo yín pátápátá mo kí yín o mo kí yín lẹ́gbẹ́lẹ́gbẹ́ mo kí yín lọ́gbàlọ́gbà o ẹ ní láṣìṣe ọmọ aráyé o àṣẹ Èdùmàrè mo wà nílùú òyìnbó tó ń gbọ́ mi lénìí nǹkan tó jẹ ló wá lọ ohun tí ó jẹ́ ò ní pàdé rẹ̀ àṣẹ Èdùmàrè ò ní rans fẹsẹ̀ sí àṣẹ Èdùmàrè ò ní kúnlẹ̀ rojọ́ wájú ìjọba àṣẹ Èdùmàrè ìṣẹ̀wà ní Nàìjíríà náà tẹ̀ ń gbọ́ wa lénìí Èkó ló wà Ìbàdàn ní Ìlọrin ní Kwara tiwa ló wà ní ilẹ̀ Ìbò lẹ wà ní ilẹ̀ Haúsá lẹ wà tẹ̀ ti ń gbọ́ mi lénìí Ondo lẹ́wà ní gbogbo bí kíbi tẹ́ bá ti ń gbọ́ mi Kúdírát mi alájù tójúmọ́ ti mọ́ lẹ́kọ́ òtún òjíire tẹ́ ti ń gbọ́ mi báyìí lónìí àdúrà yín ó mọ gbà. àṣẹ Èdùmàrè. ẹ mọ rí bá ti ṣe. àṣẹ Èdùmàrè ẹ mọ ọ̀nà gbégbà. àṣẹ Èdùmàrè ọ̀nà àgbàríṣe yín ò ní dí. àṣẹ Èdùmàrè ìjẹ́nu mu yín ò ní bọ́ sí sòrò. àṣẹ Èdùmàrè látọ̀ ní lọ ẹ ní rìnrìn rìn kẹ báwọn jíjó yà láyé. àṣẹ Èdùmàrè ẹ ní yàwó rè tọmọtọmọ. àṣẹ Èdùmàrè ọkùnrin yàwó abalẹ̀ lónìí. àṣẹ Èdùmàrè ọlọ́rẹ̀ bá ti fọ́n tinú ẹ̀ dẹ̀ ni hmm. owó ńláńlá tí ó dẹ̀ yín lára elédùn ọba mi ṣe fún yín àṣẹ ńláńlá tí ó dẹ̀ yín lára ọba mi ò bá mi ṣe fún mi àṣẹ Èdùmàrè ẹni bá ti ṣe o àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni ó rí lẹ́yìn o ó ti rí bẹ́ẹ̀ o alájà kúrò àti omi alájò wọ́n ní ká má jọ bọ́ọ̀lẹ̀ bó bá sì bọ́ọ̀lẹ̀ yóò yí nǹkan kan wọ́n lórí òní bọ́ọ̀lẹ̀ kọ́ má yí nǹkan kan ohun tí ò yí la mọ̀ mọ̀ mọ̀ pé ohun tí ó da ní òyí lónìí alájà kúrò àti omi alájò hmm. ìjọba afẹ́ gbéyẹ̀wò lónìí lágbára púpọ̀ kí ni wọ́n ń pè ní ẹ̀yọ́nú ayé. ẹ ṣeun atọ́kùn ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí nílé gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ ìlú Kudirat omi alájù ẹ lọ fa pèrè tẹ̀dí kẹ́ ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú atọ́kùn gbogbo ẹni tí ò bá ti ní ẹ̀yọ́nú kò lè rí nǹkan kan ṣe láyé. kábíyèsí o. torí bí ọlọ́run ọba mi ò bá ti yọ́nú sí ẹ̀yin ò lè yọ́nú sí ẹ. Hmm. àwọn kan wà tí olódùmarè gbáyé lé lọ́wọ́ àwọn náà ni ìyá mi òṣòròǹgà àwọn apanimọ̀wágùn àwọn olólókìkí òru àwọn ló ń rógbó aṣọ mọ́ balẹ̀ àwọn lọ̀ṣàlàṣọ́lọ́ àwọn lọ̀ṣọ́lọ́sálá ẹ̀yin ìyá mi ọ̀hún lónìí àwọn ní ngbà tó lódùmarè dálé ayé tán àwọn ló parí ayé lé lọ́wọ́ hmm. bí lógúndógún ni wọn bá tí ò bá fi tiwọn sí yan irú wọn a mọ ní kọ́kọ́. ẹ alájà kúdà tí omi alájù kí n tó gbọ̀rọ̀ lẹ́nu yín kẹ́ ẹ tó máa yẹn nẹnẹ lọ olórin kan ló kọ ó sì ní ó sì jẹni tó jẹ pé kò síbi tí ọba ṣe gbogbo àgbáyé lóde kò sí pé èèyàn tòṣì mọ kò sí lọrọ rẹ gbà tí ọkọ yẹn bá ní ẹ máa yọ́nú sí mi o hmm. ẹ máa yọ́nú sí mi o. bàbá mi nù. ìyá kí ni wọ́n ń pè ní ọ̀yọ́ inú ayé jẹ́ wàásù àyídé ni màá ṣe à olú ayé olú ayé worldwide mo ṣèbáyín òtúálè <laughs> sẹ́ẹ̀rí ó ti mọ nǹkan tí wọ́n ń pè ní ẹ̀yọ́ inú ayé hmm. ẹni tó bá ní kò sí ẹ̀yọ́ inú ayé ẹjẹ́ kan bínú sí lẹ́ẹ̀rin ká dijú báyìí ká là hmm. èmi ni mo sọ bẹ́ẹ̀ nísìn ní ọmọ lùgbàdì ayé yìí nísìn ní ó bẹ̀ẹ̀ sí ní fẹnukọ yìí nísìn ní ó bẹ̀ẹ̀ sí ní síwàwí gbogbo ìwọ tó wá ń gbọ́ mi tó ń wò mí lónìí ò mọ̀ nífẹ̀ẹ́nu kọ́ o. àṣẹ Èdùmàrè. aráyé ò ní bínú sí ẹ. àṣẹ Èdùmàrè. kẹ́ ẹ rí gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí mò ń ṣe bọ̀ ẹ̀yọ́nú ayé àwọn ìyá mi òṣòro nìgà àwọn lápanimọ́ wàgbọ́ àwọn lolókìkí òru àwọn náà rógbó aṣọ mọ́ balẹ̀ àwọn gangan ni wọ́n ní ẹ̀yọ́nú ayé lọ́dọ̀ ìbá àbárí mi kọ́ tí wọn ò bá yọ́nú sí yàn ẹ̀ atọ́kùn ẹnìyẹn kàn ń ṣe lásán ni ẹnìyẹn ṣe lásán ni. gbogbo ẹni tí wọ́n bá yọnu sí ló máa ń ráyè rẹ̀ lò ẹ rí i pé èyí omi alájùbẹ bá pè mí màá ní ẹ ṣe ètùtù ìyọnu sí ẹ ṣe ètùtù ìtúsílẹ̀ ẹ wàá ṣe tè yọnu sí ìwọ tó bá ń yọnu sí tó o bá ti ń fọwọ́ kan ewé babaláwo tó bá yọnu sí ó bá ti ń já ewé kan ìgbà ewé ó sì mọ̀ jẹ ìyáwọn ọ̀gbọ̀rọ̀ lẹnu yín nígbà tí Ọ̀rúnmìlà ń tìkọ̀ ní ọ̀run bọ̀ wá sáyé ó ní Elédùmarè fẹ́ lọ sílé ayé o Elédùmarè wá ní ilé tí ò ń lọ yìí hmm. ogun ni dúníyàn tó ń lọ ní máa o òun fọ láṣẹ ohun gbogbo tó ṣe nílé ayé hmm. ṣùgbọ́n pé Elédùn ń bọ̀ yá ó dé ìṣẹ̀mí ayé pẹ̀lú hmm. méjì ó rí ní àwọn ọwọ́ adélé ayé ọ̀rúnmìlà ń tún nǹkan kò rí tú dáadáa ọ̀rúnmìlà ò lówó ọ̀rúnmìlà wà wò pẹ́rú kí lòun wá kò yìí hmm. ó sì bẹ́ lẹ́dùnmarè ṣàdéhùn pé ó di dandan òun gbọ́dọ̀ là lókè ọwọ́ hmm. gbogbo wá sọ fún ọ̀rúnmìlà pé àwọn ọ̀sẹ̀ mi mẹ́ta kan bẹ o kó forí balẹ̀ fún wọn hmm. lọ ìgbà tó wá wọ́n á ní Ọ̀rúnmìlà pọ̀ bá ti délé ayé o ọkẹ̀ ṣubú báyìí ni wọ́n ní ọ̀daràn ẹlẹ́yẹ o wọ́n ní alárádá mi ó dùn o ó ní ṣẹ́ṣẹ́ ológo ṣẹṣẹ ológo ṣẹṣẹ ológo bìrẹ́ bíi ti ẹ̀dùn ò lè jà ló já ṣe ṣẹṣẹ ológo ṣẹ́ṣẹ́ ológo wọ́n ní ọ̀wọ́ ọ̀rọ̀gún àgádá mi ó dùn mí o ṣẹ́ṣẹ́ ológo ṣẹ́ṣẹ́ ológo ẹ̀dùn lẹ́jà ló já ṣe ṣẹ́ṣẹ́ ológo ṣẹ́ṣẹ́ ológo ó máa lọ́rùn mi là wọ́n ní àrẹ́ṣẹ́ Elédùmarè lolù yìí wọ́n mọ ọ̀daràn ẹgbẹẹgbẹ̀rún epo ọ̀daràn ẹgbẹẹgbẹ̀rún ẹran ọ̀daràn ẹgbẹẹgbẹ̀rún ẹja bí wọ́n ṣe ní pọ́ùn mi lábẹ̀rẹ̀ sí lówó nu bí sì tú àwọn èèyàn sílẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀yọ́nú tá a fẹ́ mẹ́nu báyìí ó ṣe kókó nínú ayé mi ó ṣe kókó nínú ayé àrò orílẹ̀-èdè nítorí pé bí àwa tí a dìbò fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá a bá ti padà lẹ́yìn bàbá kò sí ẹ̀yọ́nú kẹ̀kẹ́ mọ́nu. Hmm. atọ́kùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ẹ̀yọ́nú ayé kò sí nǹkan kan tó ju kò sí oògùn tó borí ẹ̀yọ́nú ayé. kò sí oògùn tó borí ẹ̀yọ́nú ayé. tó o bá lò lọ ṣoṣólẹ̀ tó o bá rẹ̀ ẹ̀yọ́nú ayé irọ́ ló pa tó o bá lò lọ ṣe oògùn yòówù kó lọ ṣe tó o lọ légbèje kan àdó tó o wà nínú lẹ́lẹ̀ tó lọ ṣoògùn tó o wọ ọ̀hún lẹ́lẹ̀ tán bá gbé ẹwọ náà rọ́nù yìí tó o bá rẹ̀ ayé irọ́ ló pa tọ̀ ìwọ tó tún wá gbọ́ mi lé níbi tó bá wà tó o bá wá ní oògùn kankan tó tayọ ẹ̀yọ́nú aye o ti lu ayé lọ. o ti ráyé lo. o ti ráyé lò tó o bá ti rí ẹ̀yọ́nú ayé ayé ẹ̀ ti dáa tó débí báyìí tí wọ́n yọ́nú sí. bàbá ti ń sọ̀rọ̀ ẹ̀yọ́nú tá à ń sọ fún wọn pé ẹ ṣètùtù ẹ̀yọ́nú wọn ò mọ wò wá pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ mọ́. ìwọ tó yẹ kó o kọjú sọ́nà Òṣogbo bó ṣe jí lẹ́nu ṣe ló mórí lọ́nà ilẹ̀ Ìgbò o wá ṣe gádìgàdì níbẹ̀ o ò mọ̀ pé ẹ̀yọ́nú ni ò sí lára rẹ. ẹ̀yọ́nú ló sọnù. ẹ̀yọ́nú ayé tó bá sọnù lára ẹ̀dá gàdígàdí lẹ̀dá ò mọ̀ ṣe tábàtàbà ni ò mọ̀ ṣe irú ọwọ́ ẹni bẹ́ẹ̀ ni ìtẹ́nu. alájà kúdà tí omi alájò ìwọ̀n ni ẹ dìde báwọn yẹn wọ̀ bá ṣètò yìí dáadáa ẹni kí wọ́n máa ṣí ààrẹ bí wọn bá ṣe ẹ débi tó yẹ kó mi àǹfààní tí wọn fẹ́ jẹ lónìí kí wọn sì máa láìkẹ tí wọn bá ti ṣe àrẹ dáadáa ìní ká dìde pa ètò tòní mọnu alájẹ bá mi bẹ ọgbọn. mo wá jẹ́rìí àwọn èèyàn mi ah, nísìnyìísìn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àrẹ ah, torí àwọn olóríire ló wà lórí ìkànnì tá a wà yìí àwọn èèyàn pàtàkì pàtàkì tán nìkan ṣe nínú ayé àwọn ni wọ́n jókòó pẹ̀lú wa tá a jọ ń ṣe báyìí ẹ sì rí i pé ogbon náà ni ó mọ wọlé tí wọ́n mọ ṣí àrẹ ìwọ ṣí àrẹ wò kó worú oore ńlá láti wà rígbà lónìí torí àmọ̀ràn ló kọ́kọ́ ṣáájú owó ìjẹ́ hmm. tí àmọ̀ràn bá ti dé ìwọ gan fún ẹ̀wà mọ̀ bó ṣe lo ilé ayé ẹ̀ ẹ̀kọ́ bó ṣe lè lo ilé ayé tí ó já sí rọrùn òun la fẹ́ kọ́ ilé nì torí náà kéku ilé kó gbọ́ kó lọ wí fún toko báwo lè kulé ṣe lè gbọ́ tó lè wí fún toko ṣèbí tẹ bá ti ń ṣí àrẹ̀ náà ni ẹ máa ṣíà rẹ̀ kẹ́ máa láìkẹ́ tẹ́ bá ti ń ṣíà rẹ̀ ẹ rí i pé gbogbo nǹkan yìí yóò bẹ̀rẹ̀ sí ní débi tó yẹ kó dé ẹ̀yọ́nú ayé ṣe pàtàkì inú ayé ẹ̀dá ẹ̀yọ́nú ayé la nídìí jù ẹ̀yọ́nú ayé la nídìí tó bá ti gbọ́ pé a ah, fẹ́ ṣe ẹ̀yọ́nú ayé jòkó níbẹ̀ dáadáa ẹ̀yọ́nú gangan àwọn ayé tán bá ti yọ́nú síyàn ṣẹ́ẹ̀rí atọ́kùn oore tí Olódùmarè bá fẹ́ sọ̀kalẹ̀ sórí èpè ayé kò ní lè mọ́ gbọ́dọ̀ wọn kọjá yóò gbọ́dọ̀ àwọn ará bí kọjá sáré ẹgbẹ́ ẹgbẹ́ tí mo wí ni màmá ọ̀hún mi hmm. làtọ́ wá tọ́pọ̀lọpọ̀ èèyàn lẹ̀ ọgbọ̀dọ̀ wọn kọjá. ẹ wo tí àáfàá bá lòun hàràǹtà nínú ayé mi ìfẹ́ mọ bọ́ ṣe tó ìwọ sáà sọ pé tàwọn àgbàlagbà báwo. àwọn wò ó pé kò sí nǹkan kan àwọn kan nínú. ẹ̀wọ̀n náà lè wú lójú ayé ṣùgbọ́n wọ́n níbi tó ti ń bá ọ̀rọ̀ kọ̀kọ̀ ẹ gbàgbé torí bí gúnyán gúnyán bá gúnyán tí ò bá fi yán wọn sí inú olú wọn á ní kókó hmm ṣébẹ̀ṣébẹ̀ tí ò bá fi tiwọn sí ọbẹ̀ wọn àtẹ́ ní ó dà. àgbàna tí wọn bá gbogbo ẹdùn bá kọ ṣẹlẹ̀ lọ́wọ́ ẹdùn wọn ṣégi. ni ó bá ṣubú yakata. Hmm. ìwọ tó bá gun àtẹ̀gùn oríire irú ibi tó wù kó o wà o ò fẹ́ o fẹ́ mọ̀ nílọ síwájú o fẹ́ mọ̀ ga àfi kó bẹ́ ìyọnu ayé sèmùlẹ̀. ọ̀nà ìwọ làwọn á lè gbà tá a fi ṣe ẹ̀yọnu ayé ìyá. ẹ ṣeun atọ́kùn ah. gbogbo ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí lénìí ọ̀nà téèyàn gbà fi ń rí ẹ̀yọ́nú ayé ó yàbí ọ̀nà. ìbéèrè mi rèé mọ́ mi o ọ̀nà wo lèèyàn lè fi ṣe ẹ̀yọ́nú ayé táyé ó fi máa yọ́nú sí èèyàn. ẹ ṣé mo dúpẹ́ ṣe é rí Olódùmarè fẹ́ràn wa púpọ̀. lọ́nà wo mà. ṣùgbọ́n àwọn ènìyàn já lágídí hmm. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn agídí ọkàn ló ń dà wá láàmú kí nìdí agídí ẹlòmíín wà pé ó mọ̀ pé àwọn àgbàlagbà wà hmm. bí Ọ̀rúnmìlà ṣe tó bó ṣe wá lólé ayé bó ṣe ràràǹtà tó ìgbà tó fi tẹlẹyẹ sí láyé rẹ̀ tó rójú. bẹ́ẹ̀ni. ìgbà tó fi tàwọn ẹlẹ́yẹ sí láyé rẹ̀ tó tó tó rò. bẹ́ẹ̀ni. àkànṣe tinimọ kan jáde mi ní dárúkọ bí gbogbo ṣe tú àṣírí ẹlẹ́yẹ tó ni wọ́n ṣe lọ sí. Hmm. kábíyèsí lẹ́nu rẹ̀ èmi ló sọ bẹ́ẹ̀ fún yín. kọ́lá kọ́lá máa foríjì gbogbo wọn. kọ́lá wọn foríjì ọ̀gá mi olóògbé olúmáyọ̀wó òrìṣàtọ́lá. a ní ọmọ mi máa sọ rírí ayé o bọ́ ọ bá gbé ìrírí ayé àwọn àgbà pé ìyá kẹwàá ń bì kẹ ìyá náà ni ọ padà pa ọ. bẹ́ẹ̀ni torí náà atọ́kùn ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àwọn àgbàlagbà ẹ̀yọ́nú àwọn ẹlẹ́yẹ ẹ̀yọ́nù àwọn ìyá mi òṣòròǹgà àwọn lakẹ́rẹ́mọ ní mòfin àwòdì tàtàtà àwọn yẹyẹ ńlá tó fojú ọ̀run ṣòpópó tẹ́ ẹ bá sọ pé tiwọn báwo olúwa rẹ̀ ó sì mọ dán yóò sì mọ mọ nǹkan tó ṣe hmm. ní ìtọ́já sí pé èmi omi alájù mi ò gbúdọ̀ sọ pé tiwọn báwo bẹ́ẹ̀ ni mo wí ẹ̀yọ́nù wọn lèèyàn máa ń wá ẹ̀ wá bínú wọn bẹ́ẹ̀ bá ti tù wọ́n lẹ́mọ̀ ráyé yín lò oore tí ó sọ̀kalẹ̀ láyé lónìí nígbà tẹ́ bá ti ń ṣe happy new year àwọn ọdún tuntun dèdé oore tí ó wá sáyé wọ́n ti mọ̀ hmm. dèdé àwọn tí ó ní wọ́n ti mọ̀. àwọn tí ó ṣàgbákò ń bẹ wọ́n ti mọ̀ àwọn tí ó ṣàgbákò wọ́n ti mọ̀ hmm. dèdé àwọn tí ó lùgbà wọn wọ́n ti mọ̀. Hmm. ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi lé tó ń wò mí lé ni ẹ̀yọ́nú ayé ni wàá rí o ò ní bá wọn rí ìbínú ayé láyé láyé láyé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí ibi tó bá wù ẹ mọ ṣí ààrẹ kẹ mọ láìkí ẹ. mo ò ṣí ààrẹ dáadáa mo ò ṣí ààrẹ dáadáa lájẹjá dìde. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi lónìí ẹ̀yọ́nú ayé lẹ́ẹ̀mọ́ rí ẹ̀ nírìbí inú ayé. àṣẹ Èdùmàrè. pẹ̀lú òbu ọlọ́ ọlọ́wọ́ wọlá títóbi rẹ̀ hmm. yóò wọ́ láìjẹ́ kan rẹ̀ láìpé méjì láyé ìwọ tó ń gbọ́ mi lénìí ò ní rìbí inú ayé. àṣẹ Èdùmàrè. ẹ rí i pé mo ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan pé ṣùgbọ́n agídí àwọn ènìyàn pọ̀ hmm. agídí ló ń pa ẹlòmíì lọ agídí ló sọ ẹlòmíì dolòṣì Eh, oh, oh, oh, eh. agídí pé àwọn òwò ló wà ń yẹn tó tún jáyé àwọn fẹ́ mọ̀ wọ́n. tó bá lọ òmọ̀ kan tó jáyé tó bá ní kò sáyé ayé ló ń ṣe lójó sọ bẹ́ẹ̀. Eh, ayé ti gẹ̀ tiẹ̀ nìyẹn. ayé ti gẹ̀ tiẹ̀ lójó sọ bẹ́ẹ̀. ayé a sì tẹ ayé ti háàkì ògùn ẹ̀. ayé ti háàkì ẹ̀ ṣe ń gbọ́ mi wọ́n ti kọkọ ẹ̀ mọ́ reverse wọ́n ti pọ́ọ̀sì ògùn ẹ̀ wọ́n ti hmm. pọ́ọ̀sì lọ síwájú ẹ̀ wọ́n ti tẹ pọ́ọ̀sì fún tó bá pọ́ọ̀sì èèyàn ẹni tó wà ní last yóò sì dé bónítọ̀ yóò sì tó kọjá ẹ̀. <laughs> òun ni wọ́n wàá gbọ́ ọmọ tó wà lẹ́yìn ẹ̀ wọ́n wàá fi ṣọ̀gá. kò sì ní fúnra. yàrá ni Olódùmarè ni ọba mi tó tolé ayé tó dákẹ́ rẹ̀ jẹ́jẹ́ wọ́n máa dẹrù mi ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ní wá ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ hmm. ọba mi ò kí ń ṣe bíi àìgbà fúnra wa nílé ayé la fi ń dààmú àìgbà fúnra wa la fi ń dààmú ọlọ́run lomi alájù níbi oníkọ́ wà ní pàtí òní ọwọ́ aṣọ lọ. ṣé òun kan náà fún nítùsílẹ̀ ni ṣé òun nìkan ni ṣé bàbá rẹ ló fún mi ni ṣé wọ́n ló ń pin ni. ṣé bàbá bàbá rẹ ló fún yín. ṣé wọ́n máa jà lọ́wọ́ mi ṣé wọ́n ló fẹ́ fún. àwọn náà sì ń wá ń kọ̀rọ̀ àwọn àti láwọn yìí. àwọn náà sì ń wá ní kọ̀rọ̀. ìjẹ́ atọ́kùn ọ̀rọ̀ tá à ń yànnàná lé ní ó yẹ káwọn èèyàn tẹ́tí kí wọ́n máa gbọ́. èyọ́nú hmm. ayé bá sọnù lára rẹ òòráyé wá o. Hmm. tí ìyọnu bá ti sọnù lára rẹ ìwọ gangan lára ó rí i pé inú ọkàn rẹ lọ gba tó dá ẹ wà ọkàn rẹ làáfà rẹ atọ́kùn ẹ mọ gbọ́ ọkàn rẹ làáfà rẹ ìwọ fúnra rẹ wàá wá mọ bínú síra rẹ láì tí ìsẹni tó ń nà ẹ lẹ́gba wàá ti mọ nára rẹ lẹ́gba wàá ti mọ bínú ẹ kí ni mo tẹ wàá ṣe léèfún irú aṣọ òwò mo tún wẹ̀ wàá wá mọ kò yí yàrá bí ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún onímọ̀ tó bù. Hmm. wọ́n ti máa wọlé yọ máa jáde. wọ́n ti dé kò sí òun máa ń jáde bọ̀ látinú yàrá. ẹni tó jó lórí rẹ̀ yọ máa wá bínú sí. alátakò wàá bò ó àmì burúkú ni àwọn àgbà ń bọ̀. tó bá ti ń jáde bọ̀ láti inú yàrá tó fẹ́ yọjú sí pálọ̀ tó ti bínú láti pálọ̀ tó bínú wọ wọ yàrá yàrá tó bínú wọ lọ́wọ́ ló kọjá sí o kò sí nítorí o òun wá ń jáde bọ̀ ní pálọ̀ padà alátakùn wàá bù o. Hmm, àwọn àgbà dé. ó ní ìtàbà lórí òní tinú hmm. wọ́n ti dúró tì ọ́ báyìí ṣùgbọ́n ò lè rí wọn ibi tó lóye dùn àfi ju gbogbo wa lọ nìyẹn ọba mi tó fi sánmọ̀ bora bí aṣọ kábíyèsí ló ló bá rẹ tó bá jẹ́ pé àwọn olówó ayé tán bá dé rí olódùmarè face to face wọn á ti lọ bá kódà ẹlòmíì á ní kó dìde lórí àga òun fẹ́ jòkó mẹ́ bẹ́ẹ̀ni kábíyèsí olódùmarè ó wá fi sánmọ̀ bora bí aṣọ ó fi bora rẹ̀ kò jẹ́ ká yé orí hmm. bẹ́ẹ̀ náà ló pákéjì àwọn ará bí yóò jẹ́ kẹ́nìbọ̀dì orí wọn tẹ́ ẹ bá ti rí ìyọnu wọn àlóore tó ń tó bá ti ń bọ̀ látọ̀dọ̀ elédùà kò ní sá ìgbọ̀dọ̀ wọn kọjá àwọn ló máa ń pín oore fẹ́ni tó yẹ kó rí oore tó bá wá rí ìyọnu wọn dàbí ìwọ tó wà lọ́fíìsì tó fẹ́ wá ìwọ tó fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan lọ́fíìsì pé o fẹ́ gba contract kan bì kan o wá bá àwọn èèyàn níbẹ̀ o bá nìkan ní máníjà ni o bẹ́ẹ̀ nìkan wọ́n ní secretary ni o bẹ́ẹ̀ nìkan tó jẹ bẹ̀rẹ̀ látòrí gateman nígbà tí mo tún wọn ṣe nígbà tí mo fún wọn ní nǹkan

ṣẹ̀yọ́nú hmm. ayé kan nìyẹn. Eh, ọ̀dà alájà ọlọ́run tí wọ́n dé ewé àtegbò ó tún wá fi ká fi mọ́ fi ṣẹ̀yọ́nú. ewé àtegbò wọ́n tún wá dúpẹ́ wọ́n tún kọ́ mi wọ́n tún mọ̀ mi wọ́n tún tẹ̀ mí ní fáńtẹ̀ mi lódù mo tún gbọ́ fáyánrányánrán mo tún mojù mo sì tún mewé mo tún megbò sí ni ìwádìí dúpẹ́ sí. Eh, alájà kúdà ti mọ̀lájò ẹ mọ ewé àtegbò. pẹ̀lú àṣẹ ọlọ́run ṣé lóòótọ́. amewé amegbò ewé àtegbò ni wọ́n fi bí wa ìran bí ìran bí ìran mi ewé àtegbò ni wọ́n já. Eh. ilé ìyá ewé àtegbò ni ṣé ẹ mọ̀ pé láìfù la fi ń sọ̀rọ̀ ó yẹ ká rọmọ ìlú mi tí ó jáde síta pé irọ́ ló pa ṣé bàbá rẹ ṣé ìran bàbá rẹ jáwé rí ó yẹ ká rẹni tí ó jáde èyí bí ìran bí ìran mi nílé ìyá ṣé ń gbọ́ mi ewé àtegbò ò ní wọ́n fi dá wọn nílé bàbá ewé àtegbò ò ní wọ́n fi dí wọn àtúndéwé dá àtúndéwé wà tó bá jẹ́ pé ọ̀nà ewé àtegbò ló tún fẹ́ fi dọ́dọ̀ àwọn aráabí ewé tún wà egbò tún wà tí wàá tún lò hmm. tó jẹ́ pé ń dára rẹ̀ àwọn náà ni wọ́n sọ ewé yẹn ni wọ́n sọ pé gbogbo ẹni tó bá ti fọwọ́ kan ewé yìí tó bá ti fọwọ́ kan egbò yìí àwọn sì mọ yọnu sí i hmm. ó wá tó di ẹ̀yìn ọ̀nà ayé. ọ̀dà nkórìtà tá a dé ìyá alájà kúrò àti ìmọ̀ hmm. alájà níbi ẹ ti gbé tẹ ẹ parí ẹ síbẹ̀ ni màá ti gbé pé ẹ mọ̀ ní pé ewé àti egbò kí ló wá dé tẹ èmi wò pé kò sẹ́nì tó lè fẹnu ara ẹ̀ sọ lórílẹ̀‐èdè àgbáyé ìbá àjẹ́ àfáà ni ìbá àjẹ́ christianity ni ìbá àjẹ́ lẹ́bọ ni ìbá àjẹ́ ni tọ́jẹ́ pé kò tiẹ̀ wá ṣe nǹkan kan bẹ̀ tí ó sọ pé wò léwé àti gbòrí nígbà ọba ti lọ sọ́jà tọ́ rẹ̀ fọ́. èmi ní ká jẹ́ ṣàlàyé yẹn ọkùn. èyí ni kẹ́kẹ́ ń ṣe ọpọlọ nìyẹn ni ẹni nígbà lórí ẹgbẹ́ kẹ́kẹ́ ń ṣe ọpọlọ nìyẹn ni. ẹ̀mí omi alájù ní kẹ́jẹ́ ah! kí n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí prógráàmù tipẹ́tipẹ́tipẹ́ tí mo mọ́ sọ ni kódà nígbà tá à ń sọ̀rọ̀ lórí kí ni jẹ́ pé ẹ jẹwé àtegbò kí ni jẹ́ pé ẹ mewé àtegbò ẹ má jẹ́ káwọn ọmọ aráyé tú anybody jẹ mọ́ ojú tẹni ah, ah. ẹni tó bá lòó kí ṣe wé àtegbò ìwọ̀nba ìgbà tó bá ti bọ́ sọ́jà tó lọ rẹ̀ fọ́ kì í ṣe ké lóra o. irú bọ́wọ́ tí mo rí jáde. kì í ṣe rọ́bà lóra ṣebígi ìgbà ló ṣe orí ìyàwó rẹ̀ fi débi ṣe rẹ̀ ṣebígi ọ̀fẹ́ tó ló ṣe kọ́ àwọn ayé ti gẹ̀ ṣe. tó bá ti ń jẹ̀fọ́ ah, tẹ̀tẹ̀ tó ń jẹ̀fọ́ ṣọkọ tó ń jẹ̀fọ́ gbòlò tó ń jẹ̀fọ́ gúre gbàgbé ẹ̀ ó ti jẹwé ah, ah. ntọ́ bá ti wá lè mú ọgbẹ́ ẹ̀jẹ̀ ẹ̀gẹ́ tó wá tún jẹ iṣu. tó tún jẹ sẹ̀mó ó máa fi ṣe sẹ̀mó alágbàdo yìí láti bí àgbàdo yìí ilẹ̀ ẹlẹ̀ wọ́n ẹ sọ pé ìkẹ́kẹ́ ṣọkọ rẹ̀ alájẹjẹ lọ sórí ètò wa alájàkúrò àti omi alájò báwo lèyìn ó ṣe mọ̀ pé ayé ń yọ́nú sí yẹn àwọn àpẹẹrẹ wo la máa rí. ẹ ṣeun atọ́kùn ẹni táyé bá ń yọ́nú sí kò sọ̀rọ̀ ó mọ̀ láwùjọ. ẹ ṣe àwò mà. irú ẹni bẹ́ẹ̀ ni máa dáwọ́ lé nǹkan tí mo ṣe àṣeyọrí nínú ayé. irú àwọn àṣeyọrí wo. ẹ ṣeun ẹ ẹ ó lóun orí kọ́ parí. Hmm. ó ra mọ́tò orí rà ọbẹ̀ gbẹ pé gbogbo tẹ́gbẹ́ rẹ̀ ń ṣe ń ṣe nírọ̀. ó bímọ ọlọ́mọ bí. ó fẹ́ lọ lóyìnbó ọlọ o tún fẹ́ lọ òyìnbó o tún fẹ́ lọ òyìnbó o tún bá wọn tó wà ń bẹ̀ ju ní bá wọn jẹun papọ̀. ẹ̀yọ́ náà ayé kan jù bẹ́ẹ̀ lọ. kì í ṣe pẹ́ ní ọlọ